subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí abẹ́ ọpẹ́ fún òun náà ni ọba tí ó fi wá sí kò gẹ́ dáadáa tí ó ṣe wá ní mùsùlùmí mùsùlùmí tí ó mọ ojúṣe ẹ̀sìn ọlọ́run ọba ọlá tó wọ́n pé màkúlìkọ̀ ìlà ìbára ti dá ó mọ̀ pé ohun ọ̀dá bí ó ṣe pé kó ń lè sin ọlọ́run ọba Allah subhanahu wa وما خلق إلا ليحقق التوحيد ó mọ̀ kọ́nà ọba òdòwò bí ó ṣe pé kó lè fi ìjọkànṣe ọlọ́wọ́ ọba rílẹ̀ wọn bá padà torí nígbà wà ní ẹ̀ka ìlà ní àwùjọ ọlọ́ọba ní ìjà ènìyàn àti àlùjọ̀nù bí ó ṣe pé kí wọ́n lè fi ìjọsìn fún èdè ọlọ́wọ́ ọba nìkan ṣoṣo ọlọ́ọba tí yíyá jẹ́ ọpẹ́ fún الذي أرسل إلينا رسولا أولما تورو تشتوى هاديا أشي تشيني إنسان تواتي جوانا مرشدا إنسان جوانيك رؤوفا بنا أشي تشيني أنتما لا هو حريص عليه ما علمتم gbogbo tó bá lè gbogbo ẹni òṣìṣẹ́ ló máa ń ní àkọlé kan lé lórí pé báwo ni òṣèlú jẹ́ ìlera fún wa gbogbo tó sì lè pa wá rò tó lè jẹ́ sábàbí orí ikú fún wa láyé àti lọ́run gbogbo ẹni òṣìṣẹ́ yìí máa ń sáré lórí pé báwo la ti lè là ń bẹ̀ sọ̀lá wa tí wọ́n fi wọ́n sọ̀lá gbogbo àlè ìkí àti ìdí ọlọ́wọ́ bá wa kó máa bá ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ará lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà alladhina jahadu ma'ahu àwọn tó jẹ́ pé wọ́n já ogun ní ọ̀sán ní òru pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam hatta yuzhira Allahu títí tó fi di wípé látara ìgbìyànjú wọn ọlọ́ọ̀bà àdìgbìọ́lá ó jẹ́ kí ẹ̀sìn lọ sókè ó jẹ́ kí ẹ̀sìn borí kọ́nà ọba kújọ ó jẹ́ kí ẹ̀sìn lè máa lọ síwájú látara bí ẹ̀sìn àti iná sọ́nà kọ́nà ọba kó má jẹ́ kó kú látara ẹ̀nì kọ̀ọ̀kan wa kọ́nà jẹ́ kó máa ju àjùlọ sókè látara wa gẹ́gẹ́ bí iṣẹ́ sí wa àtẹ̀síìr ìmọ̀ràn ẹni létí lẹ́yìn tó fi tẹ̀ láti ọlọ́run tó ní wàdákìr bàtí nàbíkìrọ̀ tàǹfà olùmòmìnì tó lọ bá ní ẹwà ṣe ìrántí o torí pé ìrántí tẹ rí ẹ a máa ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní ọlọ́ọ̀bá ní ká ṣe ìrántí fúnra wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní àdínú nàṣíhà àdínú nàṣíhà ó ní ẹ̀rí àdínú tó jẹ́ ìhùwà nàṣíhà òun náà ní ìmọ̀ àgbára ẹni ní ìmọ̀ràn ìmọ̀ alápáǹtẹ̀tẹ̀ lọ síbi iṣẹ́ olóore fọ́lọ̀ ọba kó fi wá ṣòkò gẹ́ dáadáa gẹ́gẹ́ bí bí a ti wá bábọ̀ ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn a ti sọ fúnra wa ké ìfàlù hásù fún alẹ́ òbòdìyà ìjẹ́ irú fọ́lọ̀ ọba ìbá sí ọlọ́run bóò la fẹ́ mú lóbòǹgbò báwo la ti fẹ́ sí ọlọ́run ọba bó ṣe yẹ káàkiri àwa sọ fún wa pé àwọn nǹkan bíi méje kan wà sí mẹ́jọ tàbá fẹ́ sin ọlọ́run bó ṣe yẹ ká sin ọlọ́run a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ alìmá àrífà òun náà ní ìmọ̀ anna àrífà allah kámọ náà ọba wà ní àrífà dínàmù kámọ ẹ̀sìn ọlọ́run wà ní àrífà nàbíyàwó kámọ ànọ́bí ọlọ́run ọba wà ní àrífà máa àlẹ́yìn náà wà mẹ́lẹ́nà ojú díẹ̀ sọ wa lórí kámọ̀ kí ni o tó jẹ́ ẹ̀tọ́ wa lọ́dọ̀ àwọn èèyàn ni lọ́dọ̀ ọlọ́wọ́ wa kámọ̀ gbogbo àwọn eléyìí òun ni nǹkan alákọ̀ọ́kọ́ wà á hádà yàtà tọ́lá nínà tọ́lá bàláìlì eléyìí béèrè lọ́wọ́ wa látara wípé kí ni ká wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn àgbọ́dọ̀ wa àlọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ̀lá ó ní tọ́lá bàláìlì ní fáàlì ìwọ́sùn àìlà kúlè ó ní ìmọ̀ wá ìmọ̀ tẹ rí ẹ ọ̀rọ̀ yẹn ni ó lórí gbogbo ẹ tó bá ti jẹ́ mùsùlùmí èyí ò lè jẹ́ mùsùlùmí lórí àìmọ̀ kan ẹ̀rí pé kó kéwú tí àwọn bàbá wa tí wọ́n máa ń pè sí wa lẹ́nu ni pé ìmọ̀ ló làbí nì ọkùnrin yóò pé sí ni káwá ìmọ̀ nínú tó ṣe pàtàkì ni torí pé àlàyé ìmọ̀ yàrá wà láàrin ọ̀la àlẹ́ yìí ó tó jẹ́ ìmọ̀ rí yẹn a máa mú ní ga sókè torí pé ìmọ̀ fún rẹ̀ òkè ló wà wàdà yọ̀ọ̀lá alẹ́ yìí tí kọ́kọ́ òfin ga ju ìmọ̀ náà kọ́nà ọba kó jọ kó sì wá ní onímọ̀ kó sì wá ní ìmọ̀ àmọ́lò ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ohun tí a yẹn ló ṣe gbòò làbújá ní wàhábà a ti mọ̀ ọlọ́run a nífẹ̀ẹ́ ọlọ́run a ti mọ̀ nífẹ̀ẹ́ òjíṣẹ́ a ti mọ ẹ̀sìn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn àṣẹ tí ẹ̀sìn mú wa agbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn àṣẹ wípé ẹ bá ti báyìí agbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn àṣẹ pé ẹ gbọ́dọ̀ sí báyìí agbọ́dọ̀ ó ṣe pàtàkì mahabbatu ma ahabba wàkúrùhù ma karihahu ìtọ́nà ọba bá nífẹ̀ẹ́ sí agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìtọ́nà ọba bá ti nífẹ̀ẹ́ sí àwọn náà gbọ́dọ̀ ọlọ́run ní dáríkà bí anáhùn kẹ́rìhù máa àǹgbẹ̀lọ̀ lọ́hù fa àbákọ́ àmàlẹ̀hù ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n mọ́ lọ́wọ́ kẹ́rìhù máa àǹgbẹ̀lọ̀ lọ́ àdánwò tó bá wọn òun ni wípé tọ́lọ̀ bá tọ̀ kalẹ̀ wọ́n kó rẹ̀ fa àbákọ́ àmàlẹ̀hù látara tó wọ́n kó rẹ̀ àǹkọ́ tọ́lọ̀ bá tọ̀ kalẹ̀ ọlọ́ọ̀bá wa ba iṣẹ́ wọn jẹ́ kọ́lọ́ọ̀bá kó má ba ṣe wá jẹ́ kó sì má jẹ́ kí iṣẹ́ ẹnìkan kan wá.

lọ́nà ọba fi kìlọ̀ fún wa iṣẹ́ tẹ́ ti fọwọ́ ara yín ṣe ní dáadáa kó ṣe wá bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ni yẹn àlùmọ̀hábà òótọ́ lọ bá sọ̀kalẹ̀ agbọ́dọ̀ dípò ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta wa pé ọta ti yẹn nínú ẹ̀sìn tá a nífẹ̀ẹ́ sí lórí ipá bá fi ṣiṣẹ́ ṣe ìpinnu ṣe pàtàkì inú ìpinnu ni àníyàn wà ìpinnu pé mo fẹ́ ṣiṣẹ́ yìí mo dẹ̀ fẹ́ ṣe nítorí gbọ́nà iṣẹ́ tí mo ti fẹ́ ṣe mo ti fẹ́ ṣe púpọ̀ ẹ̀ ni wọ́n fi máa ń sọ pé nígbà tí mú mi kọ́ yóò lè gbà àná nìyí àníyàn tí mú mi ní bá ní ó lọ́lá ju iṣẹ́ tó ṣe gan lọ àníyàn gbáwájú ọmọ agbọ́dọ̀ ní àníyàn tó dáa lórí gbogbo kan tí bá fẹ́ ṣe ká pinnu torí wípé ń gbà mí látara ìpinnu ìdá hàmà àhàdókò bí àmàlì ànábi sallallahu alaihi wasallam ó ní pé ìyọkọ ní bá ní pinnu pé òun fẹ́ ṣe dáadáa kan ìdá àmàlà tó wá láǹfààní àti ṣe kó ti bàdáwó àìsàn àtànà wọn kọ ládàá mẹ́wàá kù wọn kọ ládàá mẹ́wàá kù tí ìyọkọ wá bá níyàn. bóun fẹ́ ṣe dáadáa bí òwò àrí dáadáa yẹn ṣe wà kọ́ lábẹ́ ẹ̀yọ́ kọ̀ọ̀kan èèyàn wá ní àṣọ kó fẹ́ ṣe aburú ó wá padà ṣe aburú yẹn wà kọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ kan lẹ̀ bá wá ní àdúrà ti ṣe aburú ó wá padà ronú pé òun ò ṣe lórí ìtọ́nà wọn bá irú ẹni wàbàyánà ọlọ́ọ̀bá ti kọ àwọn sí olóore sílẹ̀ àti ẹ̀tọ́ tó bá ń sọ fún ni ọlọ́ọ̀bá ṣàlàyé àlàyé ẹ̀ nìyẹn. mọ̀jáde hasana ẹnikẹ́ni tó bá ti dáadáa kọ pàdáwò àìsùn àdìsáàdìá àgbà dáadáa mẹ́wàá dáadáa bí kò ṣe nǹkan yẹn mẹ́wàá ni èèyàn fi zúrì kan àgbà dáadáa bí kò fi zúrì mẹ́wàá ó kí áńsìrì ẹyọ kan àgbà dáadáa bí kò kí áńsìrì mẹ́wàá ni ó kọ́lọ́ọ̀bá kó má jẹ̀bi ṣe ìrònú fún ẹnì kọ̀ọ̀kan wa. agbọ́dọ̀ gbìyànjú jọ náà káàdì pẹ̀lú fàyìlà àdáńtà fatawakkal ala Allah ọlọ́run nílé àlọ́bí tó bá ti pẹ̀lú lórí kó mẹ́rin nǹkan jẹ́ gbára lọ́nà wọn bá èèyàn máa ń ní pẹ̀lú ẹjí ò ni ah, tí wọn náà fi gbé kéèyàn máa wò pé àwọn náà tí ò ti jẹ́ náà rárá o gbọ́dọ̀ ní èyí tó wá sí ẹlẹ́ẹ̀kẹrin tí a fẹ́ fi kún lẹ́nu òun náà ni àlàámàlú àlàámàlú wà kẹsí rúmìnà náà àrọ̀ ó pọ̀ ní àwọn ọmọ ẹ̀lẹ́ ènìyàn wọ́n mọ̀ òtòtọ́ wọ́n mọ̀ òtí òtọ́ wà láti máa àhàbù ṣùgbọ́n wọn nífẹ̀ẹ́ kan yẹn ẹlòmí mọ òdodo pé òdodo lè ẹ̀sìn ní bọ́lá ti fi rán lọ́bì ní sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ́là ṣùgbọ́n kò ní ìfẹ́ kọ yẹn ọ̀nà ti yáyọ ẹnàbí ìrì àlọ́bì ó ní àjùwá ìjà sọ fún àwọn ìyàwó rẹ wà bàtà ìjà sọ fún àwọn ọmọ rẹ lóbìnrin wà ní sáàbì mòmìnì sọ fún àwọn obìnrin mòmìnì yòlìní ìlà àìlèyí náà ní ìjàdà bí wọ́n bá fẹ́ jáde lórí wọn kí wọ́n da aṣọ ìjàdùbá bà wọn kí wọ́n dá gbogbo ara wọn látòkè nílẹ̀. Dáríkà Adéla ìṣòro ọ̀nà padà ìlú eléyìí lájẹ́ kọ́ dá wọn mọ̀ pé àwọn obìnrin eré ló ń lọ àwọn obìnrin mùsùlùmí ni. Àyẹ̀mọ́lẹ̀ àwọn èèyàn ni wọ́n mú ayé àyè. Wàdá ti kárí òwò ṣùgbọ́n wọ́n kó rẹ̀. Wọ́n kó rẹ̀ with passion pẹ̀lú gbogbo ìfẹ́ náà fi kó rẹ̀. ìyẹn lọ́nà ọba àdébí ọlá fi sọ fún ọ wípé àbìláyìwá àyàfi ìkóso kàkà ìbò sí ọlọ́wọ́ ọba wà àyàfi wà ọ̀túnrìhì àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn ayé ọlọ́wọ́ ọba òfin ọlọ́wọ́ ọba kóso kàkà ìbò lẹ́fí ṣe yẹ̀yẹ́ láàṣà lẹ́yìn pé ìgbàgbọ́ ẹtì bí kébì gbogbo sọ́nà ọba bá ṣe ní òfin fún wa tí a bá ti kó ìlà ẹ̀ nínú tí máa ń yọ̀yọ̀ kúrò nínú ìsìláàmù nìyẹn gbogbo sọ́nà ọba ṣe lófin kódà yìí tá a ti lè ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ a gbọ́dọ̀ kó ìrìn rárá ó pọ̀ náà bẹ́ẹ̀ ní èèyàn wọ́n mọ̀ ìmọ̀ pọ̀ ṣùgbọ́n ń tọ́ mọ̀ yẹn wọ́n kó ìlà ẹ̀ ẹlòmíì torí pọ̀ bàbá òní ṣe tòun ló ní ṣe ókó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹlẹ́kẹ̀ẹ́ kẹfí omi nàìjíríà àhákú wọ́n ní kí àti ṣe dáadáa tẹ bá fi ń sọ̀rọ̀ dáadáa báyìí lójú wọn náà máa dùn ní dáadáa ní kẹ̀kẹ́ àjọṣe wọ́n ní bẹ́ẹ̀ gan wàlẹ́ máa àdàlù ṣùgbọ́n wọ́n nípìn ibi tẹ bá ti jọ sọ́ọ́ ti ká èmi náà lẹ́fẹ̀ẹ́ akuran èmi náà lẹ́fẹ̀ẹ́ kí èmi náà lẹ́fẹ̀ẹ́ ti tọ́ dákọ̀ á èmi náà lẹ́fẹ̀ẹ́ dáàbò ibi tẹ ti tọ́ yẹn náà ló parí kò ní azulu kò ní pinnu wákàtí omínà náà ó sì kọ nínú ọmọ ẹ̀ lẹ́nìyàn wọ́n ní pinnu pé àjọba ṣe ìlú àbá tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ka di èdè náà tàbí ìlú adé àjọ máa ṣe mí o lẹ́kṣọ̀ yẹn bá àjọ máa bẹ̀rẹ̀ azamu ó ti dé pẹ̀lú wádà sí máa ẹ̀ lù ṣùgbọ́n ìlú lásán ni tó bá dà dùkọ̀ yẹn wíyá bàbá wa àti ó tàbí ti dé ẹ̀jẹ̀ sùn díẹ̀ ẹ̀jẹ̀ sùn díẹ̀ ẹ̀jẹ̀ sùn díẹ̀ sàárà tó a lọ́ fẹ́ ṣe yẹn wọ́n máa ti ká sí ko ẹjọ́ orí ẹ̀jẹ̀ ẹjọ́ orí ẹ̀jẹ̀ àwọn onímọ̀ ti parí àtẹ̀jú middle of the month mo láwọn expectation kan middle of the month máa láwọn ará àjẹmá gbowó oṣù mi àwọn owó tí mo lè fi ẹgbẹ́ ṣe nígbà yóò bá kò ní ìlọ sí èsì mi tá a bá ti gbowó oṣù màá rẹ́ lòlò kò ní ṣiṣẹ́. wàyí náà kọ́ọ̀mù iná sọ láti kọ́ọ̀mù kùtà náà ibi náà olùdókìtì náà ti fèrè nìyẹn. ọ̀nà yá àyùbọ̀ àti nàbí ọlọ́run ní òjíṣẹ́ ìdájá ágbàdì mùnàfikún nígbà táwọn mùnàfikí bá wá bẹ́ẹ̀ kọ́ọ̀lù mùnàfikún wọ́n ta jẹ́rìí sí ìdàgàdà ọ̀túnú mọ́ pé òjíṣẹ́ ló jẹ́ wọ́n lọ́rùn yà ẹ̀lẹ́mú ìdàgàdà ọ̀túnú ọlọ́run táwọn tẹ̀ tó sọ ọlọ́run tó kó jíṣẹ́ ni wọ́n lọ́rùn yà ẹ̀lẹ́mú ìdàgàdà إن المنافقين لكاذبون ọlọ́run ní òun jẹ́rìí sí pé àwọn mùnàfíkì yẹn òkúrọ́ ni wọ́n. wà nílá àìdáhùn jọ ìbòkà àdìsá òhun ọlọ́run àwọn mùnàfíkì tó bá rí wọ báyìí níbi tó bá rí lọ pé ah, àwọn èèyàn táwọn ilé wa. tó o yí múlá àdìsàbò ìwọ náà máa ṣe mọ ní kí á àwọn sísá àgbèjẹ báàbù wọn balẹ̀ gẹ́gẹ́dẹ́ àwọn bọ́dà ní gbogbo wọn dé fìlà yìí àwọn bọ́dà ní gbogbo wọn ṣe àlọ́ tó o yí múlá àdìsàbò ti ẹ́ lè mọ̀ وإن يقولوا تسمع لقولهم yẹ kó tún bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wàá tẹ́tí gbọ́dọ̀ wọn ká àwọn èèyàn lọ dáná wọn báyìí. وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة ọlọ́run tó bá ní wọn wà ló ilé kan tó súnrọ̀ gbèrè kí ló tẹ̀lé يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم ọlọ́ọ̀bá àdíjọ láwọ́rọ̀ sí wọn tẹ bá ní ọba ọkọ̀ọ́yá ń balẹ̀ sí àwọn kùsùlù ọ̀dọ̀ ìyá nílé òun làádù ọlọ́ọ̀lọ́ta ni wọ́n fàdáwòhùn ọlọ́ọ̀dí à ṣọ́ra fún wọn kọ́ dára gbogbo mọ́ ìbínú ọlọ́ọ̀bá kó bá bẹ̀lé wọn lórí àìnáyìí fàkùn ọlọ́ọ̀dí kí ló fà á wọ́n máa ń parọ́ ọmọ náà wọ́n bá. وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا ọjọ́ bẹ bá ti pè wọ́n pé bí ayé ti yá tààlàwò tààlàwò ẹwà fíhùn kí ẹ tàtà rẹ̀ láforíjì ẹ sọ̀rọ̀ àforíjì kọ́rọ̀ bá lè foríjì yìí láwúwá orúkú رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون ìgbà yẹn wà ní wọ́n lọ bẹ̀ wọ́n wá bá ṣe báyìí wọ́n máa rúgbà sókè ìgbéraga ní mùnàfíkì iṣẹ́ tó bá jẹ́ pé lẹ́nu ká sọ̀rọ̀ wà ní wọ́n bẹ̀ mùnàfíkì ni wọ́n ní náà ní náà ti máa ń آمنا بالله فإذا ìṣe bí wọn tún nílẹ̀ wàá rí wọn nínú àwọn ẹgbẹ́ ènìyàn wọn máa sọ pé àwa náà gbà bọ fàyídà ọdí àfíìlà ìjà àràbì nàjà nàbí gàdá ìlà ṣùgbọ́n bàtà tó bá dé wọn sọ pé a ah, ọdún tẹ wàá fi ìyà jẹ ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم ọjọ́ tí bẹ̀rẹ̀ bá dé ẹ̀rí wọn pẹ̀lú yìí ọjọ́ tó bá gbó sí mọ́ṣáláṣí wá wá àbíbẹ̀kọ́ tó bá ní wọ́n mẹ́sì tó ń bá wọn aláwẹ̀ àwọn náà wá mọ́ṣáláṣí wọ́n náà ìjá alọ́kùnrin mi rọ́bìkì lẹ́yàkùnrúnà iná na máàtú wọ́n ní kọ̀kọ́ náà ni wá. awa ẹ̀yìnká wọ́n ti àdámàbíbá fi dùdú ìlàlàbí. ṣé àwọn òwe kọ́nà bá mo tó wà ní ọkọ̀ àwọn ni. mùnàfíkì ni tó bá ti fi kí ti ọlọ́ni bá wá nínú ilé ìmú sọ ìlú èpè ọlọ́run ìbínú ọlọ́run iná ọlọ́run tó wá ń bá wọn kan tí wọ́n ti rò. الذين هم عن صلاتهم ساهون ọlọ́run láwọn táwùsọ ìwọ̀n fi kírun sásìkò iṣẹ́ olóore wọn ní sásìkò

الذين يبخلون ويأمرون الناس بالبخل ìjẹ́ mọ̀lọ́kì sí ni ọ̀nà òní àwọn ọmọ ni wọ́n tí ẹgbẹ́ pé kéèyàn wá já wọ́n tún wà láti àbílẹ̀ òun ilẹ̀ bí kúrú عذابا عند رسول الله nínú ṣe fi mùdọ́ fi kí ni tọ́ba rẹ̀ tó gbẹ́ sí dáadáa wọn ni rárá owó ilẹ̀ bíi ọ̀nà táwọn ẹgbẹ́ tó jẹ́ pé yàkùnú wọn máa sọ fáwọn èèyàn pé láàtún fi bá kú. wọ́n sọ náà. àwọn aláìsí kí wọ́n tẹ̀lé káàkiri ẹ má náwó fún wọn bá pa kí ló dé àṣà ẹ̀yà òǹgbà kú nígbà tí wọ́n bá wọn kú kí ni wáyé wọ́n tún kálẹ́yà lórí kí kọ́pọ̀ ju ọlá ti sọ́mà sílẹ̀ ọ̀nà ọba lórí wàláàkí nàìjíríàfíì nàìjíríà kọ̀ọ̀bù ọ̀nà oníṣù báwọn mùlọ́fì ní ẹwọ̀n lápọ̀lé yàkúlù náà nínú ọjà dáríla ní màdínà wọ́n bá sọ fáwọn ọ̀yọ́ pé jẹ́rí tàbá padà nínú mọ̀dínà yẹn lẹ́nu ìjà náà àásù bí hàn wọ́n ní gbogbo àwọn alákọ̀ọ́lé láàrin ìlú mùsùlùmí à ń sọ̀wọ́ dẹbi yẹpẹrẹ gbòdọ́bì ètò yẹ kó rẹ̀ ìsìnlọ́wọ́ tó rú yẹ kó sùn ìṣùnà ọ̀rọ̀ ni. nínú tó máa ń fa kéèyàn máa ń ṣiṣẹ́ àdìbà torí pé gbòdọ́bì kò lè kó gbà sáàmù torí pé kó lè fi ṣiṣẹ́ ó gba ìsáàmù torí pé kí ni kídà kó lè fi pa àwọn èèyàn jẹ́ nínú kò ń ṣe mùsùlùmí inú ọkọ̀ ṣùgbọ́n fẹ́ tọ̀ yìí jẹ àbíbẹ̀kọ́ ni يخادعون الله والذين آمنوا ọlọ́lá ọ̀dọ̀lọ́ fi kí ẹ ìdíkọ́ bí náà wọ́n fẹ́ máa tó lọ́wọ́ ọba àtàwọn tó gbàgbọ́ wà máa lù ọ́ ìrúnà ìlà àwọn òkúta wà máa yà وما يخدعون إلا أنفسهم ọmọ ní wọn orí ìyọ̀kọ́kọ́ tọ́ jẹ́ àyàfẹ́bí ara wọn wọ́n láyà kiri ṣùgbọ́n wọn ọ̀pọ̀ pàwọn tọ́ra wọn jẹ mùnàfíkì ni ní ṣe torí ìtọ̀ torí àǹfààní tí wọ́n fẹ́ rí kájíṣẹ́ agbọ́dọ̀ ṣiṣẹ́ yẹ pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ iṣẹ́ ta fẹ́ ṣe tọ́mọ bá máa gbà ó ní májẹ̀mú mẹ́ta àwòrán alìsìlá ẹni tó fẹ́ ṣiṣẹ́ tọ́mọ bá máa gbà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tọ́mọ bá ní وقدمنا إلى wá níṣẹ́ àwọn náà bàbá kó sẹ́yẹ níjọ́ pé bí àbìsí àbá wá kó dojú kọ báyìí àwa sọ́jú ìlú mọ́ta máa kú dànù iṣẹ́ kèfè rí nìyẹn so ẹ tó fẹ́ ṣe mọ́nà bá gbà ó gbọ́dọ̀ jẹ́ kó sùn ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kìlá agbọ́dọ̀ ṣiṣẹ́ nítorí kíni torí ọlọ́wọ́ bá فَلِلَّهِ الدين الخالص ọlọ́run gbogbo ẹ̀sùn tẹ́ bá ń ṣe ẹgbẹ́ ojú ẹ̀kọ́ ọmọ ọba nìkan ọlọ́run nìkan máa jẹ̀mú ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ta agbọ́dọ̀ ìpèlé àlọ́bí sọ́lọ́ ọmọ àdìwọ̀ sọ́lá bá lọ́bí ṣe ṣe gẹ́lẹ́ lágbọ́dọ̀ ṣe wà máa dáa kúrò ọtún fàkùrù wà máa wọ́n ní ìtànà bí bá ti fi lé lọ́wọ́ báyìí kí ni ẹ àákú àìríha bí tàwáàdì èyí ọ̀pọ̀ yín bá ní kẹ̀mí gba ẹ bá jòjì abọ́ èyí tó bá kọ̀ fún yín bá dáhù ọlọ́run ẹ̀ pàtì ma alọ́sọ̀kò yìí fáàtì nínú wọn tàbí àjò ànábì ní ti bá ti parí láti fi ẹsẹ̀ báyìí ẹsẹ̀ yìí tẹ̀ bá lágbára bẹ̀ wáyé dáadáa àìsókò máa ṣe ìbàṣẹ̀lẹ̀ òòrùn ṣùgbọ́n ti bá ní ẹ má débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ rárá ẹ má débẹ̀ rárá ó ṣe pàtàkì jọmọ́ mùsùlùmí ká mójútó iṣẹ́ olóore nínú tó máa ń bí kéèyàn bá ṣiṣẹ́ olóore jọmọ́ òun náà ni ànífàákò ànífàákò oníkéèyàn jẹ́ mùnàfì mùnàfì títì wọn ò ní sórí rẹ̀ ọlọ́run ní aláǹtẹ̀rọ ilẹ̀ lẹ́bí iná náà fapò ọlọ́run ní ẹwà wọn tí wọ́n jẹ́ kù náà fi kí ẹṣẹ́ rí wọn ni yàkúrú na ilẹ̀ wáyé olùlẹ̀bí iná káfàrú ọlọ́run wọn máa sọ fáwọn ọmọ ìyá wọn àwọn tó jẹ́ min ahli kitaabẹ̀ yìí tó wọ́n kọ́ wọ́n jùlọ yẹn àwọn mùnàfíkì àwọn ahli kitaab wọ́n máa lọ pàdé àkókò pẹ̀lú wọn àgéǹsì àwọn mùsùlùmí. لئن أخرجتم لنخرجن معكم wọ́n máa tọ́ sí ọkẹ́ máa wọ̀ ọ́ ìjẹ́rí tí wọ́n bá ti jáde lóòlù àbá tẹ̀lé ní jáde. wọ́n á ní wọ́n bá tiẹ̀ balíjà a máa jà pẹ̀lú yìí àbíkẹ́kọ̀ọ́ ọ̀nà bí wọ́n lè kọ́ lásán tí wàhálà bá dé láìláhàrùlá ọ̀nà bí wọ́n bí lọ́ọ̀bì síbí wàhálà ìlàhàrùlá wọ́n tún bí lọ́ọ̀bì síbí lọ. mùsàlùsàbí bẹ́ẹ̀ lọ dáàlì bí mo lọ́ọ́ fi kí bá ti wọn ní kọ̀kọ̀ balẹ̀ bẹ́ẹ̀ lọ káyé wọ̀ pé aláhádá káfí tó bá fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí èèyàn kò sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà kò sí kí èèyàn kọ́ wá ní ẹgbẹ́ta lọ́kọ̀ làwọn afẹ́ ṣe àkùyẹ ìsìláàmù gbá wọlé ìsèlú kò sí mẹ́ta lọ́kọ̀ ṣe méjì ìsìláàmù lọ́ra fi sílẹ̀ torí pé gbogbo àwọn yorùbá àdéhùn lọ́ máa mú wá bẹ́ẹ̀ pè àfẹ́ fi ètè lẹ̀ àdánwò ni wọ́n máa mú wá bẹ́ẹ̀ ẹ̀yìn kan fi tóbi lọ nígbà bá ṣe ní ti mọ́ṣáláṣí àwọn ni ẹ̀ àti ká sọ̀rọ̀ lójú ọkùnrin báyìí nílé sọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ ìní ìjẹwà padà ara wa náà ni a sì fi lọ tó àbẹ̀rù kọ́ọ̀lù ọlọ́run ni ọjọ́ tó bá ti قالوا آمنا أولو فقط وإذا خلوا إلى شياطينهم قالوا ọ̀tọ̀ ni tó bá ti wá padà lọ sọ́dọ̀ àwọn kọ́lá ẹ̀wù kan ẹ̀wù gbólóhùn ìtọ́jú ọba ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wà ní dáadáa fún ọ̀tọ̀ ni tó bá pàdé aṣáàbà pàdé mọ́ṣáláṣí àyíkẹ́kọ́ gbangba ni àbí ẹ̀kọ́ ni wà nílá kọ́lá òun ilá àṣàyà àkúṣìlì ọ̀dọ́ wa ní ìgbàgbọ́ kọ́lá òun nínú ìtumọ̀ àlọ́kọ́lùwà alúwà owó ni alúwà kí ló jẹ́ bẹ́ẹ̀ alúwà kí mọ́jálá kí lọ́ọ́ díje wọ́n ṣe mọ́jálá sí èèyàn ti lè rí wọn alọ́dùwà kò sí tó burú bẹ̀ tí ìyọba tí ó fi ẹgbẹ́ èèyàn ṣe ẹ tó dáwà tí ó sí ìlọ́bẹ̀ tó ronú pọ̀lọ́ àdìkò orú ní ó ní òrìdè ìyàwó àtọmọ́ ní wọ́n òrìdè sọ ó wọn àkọ̀rọ̀ra gbé sẹ́nu yàrá yẹn báyìí wọlé àdìkò Ọlọrụ wà ìdá ọ̀dáwú ilá ṣayá ya ọlọ́run ṣùgbọ́n Ọlọrụ bá ti wà ní kọ̀kọ̀ pẹ̀láwọ ẹbí èṣù wọn kọlu ìnà máa kó wọ́n lẹ́yìn èṣù àjọ wà ní bájúbájú ìnà máa ọlọ́run ló fi wọ́n ṣe yẹ̀yẹ̀ wọ́n tọ̀ wọ́n jẹ́ wàtàrọ̀ káwọn fi tòkò yáàdì ìgbà àgbọ̀gbò ọlọ́run ti pa wọ́n ti nínú aburú tó ń ṣe yẹ kọ́ máa wúrì lábẹ́ kọ́ lọ́ bá pẹ̀lú kọ̀ọ̀kan wá sí. náàbù mọ́ha fàdébìyà wọ́n kàbí ọlọ́run ọlọ́run ti wọ́n ṣe wọ́n lẹ́nu ìgbàgbé. iṣẹ́ olórin ìjọba ó ṣe pàtàkì. tá a bá ti ní pinnu pa bẹ́ẹ̀ ó yẹ ká ṣe ọlọ́ọ̀bá pàṣẹ fún wa ó sì torí wa pé gbogbo tó ń jẹ́ oríire ó wà láàrin nǹkan méjì àlìmọ́nú wà láàmàlú sọ́ọ̀lẹ̀ ìgbàgbọ́ àti ṣe olóore wà láàmù iná ìrìnzáàdà láti ìhùn ilẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ààrẹ. الذين آمنوا وعملوا الصالحات méjèèjì lọ́lọ́ ọba kó pọ̀ àwọn ọmọ ilé ìyàwó alóòkù àyàfi alẹ́dínà àbẹ̀lú àwọn tó bá gbàgbọ́ wà ábìlú sọ ní ààbò tí wọ́n ti ṣe kiri tí wọ́n ti ṣe olóore méjì ọ̀kan tọ́lọ́ ọba fẹ́ sọ fún wa nìyẹn ìkan méjì ló kù eré iṣẹ́ mi وتواصوا بالحق وتواصوا بالصبر ẹlẹ́gbẹ́ àwọn tí ń ṣiṣẹ́ wọ́n ti ní gbàgbọ́ wọ́n wá máa pe àwọn ẹlòmíì wọ́n wá kí ni wọ́n sùúrù sùúrù ló máa jẹ́ kéèyàn ní sùúrù ló máa jẹ́ kéèyàn ní òun sùúrù ló máa jẹ́ kéèyàn lè olóore sùúrù ló máa jẹ́ kéèyàn lè torí pé tó bá fẹ́ ṣe wàárí àdánwò wàárí àdánwò ẹni tó súnmọ́ ẹ̀sùn lọ ó lè dúró yẹ lórí pò ní iṣẹ́ yẹn ṣe yáyú alẹ́dígá lọ́rùn láàrín ìrìnkún amúwálùkún wà láàrùn àrùn díkìrì ìlà ọ̀nà ní àwọn owó tẹ́rí ọmọ tẹ́rí ẹgbà má jẹ́ ní níbi ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ní mọ́ọ̀nì ni ìrántí ọlọ́run tí olóore ni ọmọ lè kọ́ ẹ̀kọ́ ìyàwó lè kọ́ sí kó má fẹ́ kó ṣe owó tó ní lè ẹ mọ́ọ̀nì mọ́ọ̀nì akọ̀mọ́ sáríkà onímìtì onímìtì lájà onímìtì orúkọ nìyẹn bíi ẹlòmíì wà látara ó ní owó láti ṣe hajj a dẹ̀ máa jẹ́ lẹ́nu for ten years látara nation iṣẹ́ tó ń ṣe kò tó bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀ lọ sí hajj ṣe ní pàdánwò kan ní iṣẹ́ tó ń ṣe yẹn kò tó bẹ́ẹ̀ láti tó bẹ́ẹ̀ lọ hajj ẹni orí tó bá ti kàráǹtì dáwà máa rán wọn lọ sí hajj owó rẹ̀ lílọ kí ló fà nation iṣẹ́ tó ṣe òun ló ní iṣẹ́ yòó ló bọ̀kù tó bẹ́ẹ̀ kó wá fẹ́ ìsinmi iṣẹ́ yẹn for five days bóòlù ti lọ ní hajj lẹ́yìn bá lọ hajj lásán kan kẹ tó dé airport kẹ tó tò kẹ fẹ́ wá plane pàápàá jùlọ nàìjíríà wọ́n lè sọ fọ́ọ̀dù twenty lẹ́ lọ ẹni má lọ di ọdún fifty oṣù tó tẹ̀lé àyùbẹ̀ kọ́ so owó ó lè kọ́ sí ìyọ̀gbà mi láti fún lọ́wọ́ ọba lèyàn ti gbọ́dọ̀ bá ṣọ́ra wọ́n tó wó lọ́wọ́ òfin fún ẹ bàbá rẹ̀ lówó lọ́nà ọba tuntun ẹ̀ torí tó wó yẹ bá bí tó jẹ sí òfin lọ lọ́kọ́ tó bá ní láàrin owó àti ìrún ó yá kó kọ bàbá èwo lẹ máa mú owó àti ìrún ojú ọ̀pọ̀ ẹ̀ẹ́ owó yóò sí ìdò jẹ́ kó dé lọ ìgbà ìlànà tó rọ̀ pé áá ọmọ yẹn ló máa mú owó ìrún kọ́lọ́dé ò lè mú torí pé jọ̀wọ́ òun tá a pè ní owó àdánwò ní o. Ìtàmà àdúwádùkú wa àwùládùkú fìdá wàlọ́rù ìdáwù wájìwù nàáwì. Àbúgbẹ̀ kọ́ إنما أموالكم وأولادكم فتنة. Ọlọ́run owó yìí àtàwọn ọmọ yìí kìí náà fìdínà tààrà èyí tó fi ń ṣe tọ́lọ́ ọba lójú méjèèjì tẹ́lẹ̀ gbogbo bá dójú a àwa ti ẹrú owó a máa ṣọ owó káàkiri Dubai lèdè Àbújá lọ́la US lọ́túnla àdánwò ni wà máa wà ìdáhù àjẹrù nàbí yìí tó dáa jùlọ lẹ́sàn lọ́nà lówà olówó owó àwọn oníṣọ́lẹ̀ káàkiri ọlọ́wọ́ ìgbà láti àlọ́wọ́ ẹ̀ kí ló wá ń bá ká. كيلو فانتا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا المال هو والبنون أتوما زينة الحياة الدنيا ẹ̀ṣọ́ orí ayé ni wọ́n jẹ́ gbogbo tó bá jẹ́ ẹ̀ṣọ́ kí ló bá tẹ̀lẹ̀ àbí ọ̀ṣọ́ ti ní ọ̀ṣọ́ ó máa ń padà lọ́rí tàbá kọ́lé kan ti dáfi ọmọ ṣọ̀ṣọ́ fún tó bá máa tóbi ọdún mélòó kan fún wa ní àpé ìyẹn ti kí ni òṣìṣà ẹ̀jẹ̀ àdúgbò kù bí ilé ayé ọlọ́run wá ní bá bí àtúnṣọ́ ìṣáàbù ọdún ìdáwọ̀ ìgbàta wà bá ọlọ́run ìgbọ́bí lọ bá wá ládá lọ́dọ̀ ọdọ́ wọn bá àlùbá ìyàtúnṣọ́ ìṣá ànọ́bìtọ́ ní kò ní pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá quwwata illa billah tó bá rí yẹn ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ti kọ́ irú ó lọ láti ọjọ́ ọmọ tó bí lọ ó lọ láti owó tó bí lọ wà kọ́ irú amada ọlọ́run ló ti yọba tó wá fẹ́ ńlá mo tiẹ̀ lákòókò tẹ̀ ẹ̀kọ́ ẹlòmí àti àwọn owó wà fún ìbàjẹ́ǹsì ẹlòmí alákàtì tó pọ̀ àkáǹtì kan lè wà á wò pélé ní ìfọwọ́kànra owó ìkéèdì tí o bá tó ti fi ìkéèdì owó onídébẹ̀ àbíbẹ̀kọ́ extra bank account ọlọ́wọ́ tó ní pé wàlúbá ti yá sọ ní ṣá wọ́n yóò lè ṣúgbà wọ́n fi kàtà wá bá tí o bá fẹ́ balada olúdà jùlọ wà wọ́n yóò àmàlà tí o bá tí wá fẹ́ sọ pé mo fẹ́ ní nǹkan kan tí mo lè máa kọkọ̀ tẹ́ pé mo ní ní pamọ́ tí o ti gbó lè mú un ọlọ́run láwọn gbólóhùn yẹn tó kí olówó rí ó ṣe pàtàkì tó wájọ náà olóyè ká mójútó kọ́lọ́ bá tẹ̀ fún wa ní dáadáa ṣe tá a bá ti bímọ nípa iṣẹ́ dáadáa nípa òfin ọlọ́run tá a ní gbẹ̀sí tá a ní pẹ̀lú lórí pàmáṣí òun tó dáa náà níbi pé ká kó bá fún wa ṣe bí a bá ti ṣe olóore kí làwọn orin tá a máa rí bẹ̀ àbí àwọn orin tá a máa rí níbi iṣẹ́ olóore pọ̀ àkọ́kọ́ alẹ́sẹ̀kìláàkó ìlàrọ̀bì من الثمرات التي أعدها الله تعالى لمن يداوم على فعل الأعمال الصالحة gbogbo ẹnikẹ́ni tó bá fi ṣe dáadáa ọlọ́run ti promise wọn ní àdìsí ìsìkìlá ọlọ́run náà àwọn olùkú máa fi ṣe ìjọba orí ilẹ̀ ìjọba orí ilẹ̀ ọlọ́run ò máa gbélé wọn lọ́wọ́ tábà wọ agbára níbì kan àti kákó fún dáadáa ṣíṣe ọlọ́run wà á dá lọ́wọ́ ìlànà àbálò nìkún wà á nínú ọ̀ọ́dì ṣáà ọlọ́run dájúdájú ọlọ́run ní palẹ́gbẹ̀ ilẹ̀ ó àwọn tí wọ́n ti ṣe olóore orí tí wọ́n ti ṣe dáadáa láyé sáfì fáńdáwò fi ní àwọn ọ̀nà orí ìjogún lẹ̀ ọ̀nà ọba máa jogún ẹ̀ fún wọn kàmá sáfùláfà nílẹ̀ ìlànà ọ̀bẹ̀ nílẹ̀ bọ́nà ṣe sẹ́yìn lọ́ba fẹ́ gbàjọba iṣẹ́ olóore ní kẹ́ máa ṣe o. wàlá yóò máa ń iná ńlá láwùn sí iná múlú ilẹ̀ ní ìtàbọ̀ ọ̀dàbò. ọlọ́run tẹ bá fẹ́ kí ẹ̀sìn yìí jẹ lórí gbogbo ẹ̀sìn. iṣẹ́ olóore ní kẹ́ máa ẹ̀sìn yá bóyí. wàlá yóò máa ń iná ńlá ní ba'di khawfihim amna. ọlọ́run lẹ́yìn ìbẹ̀rù ọmọ àwọn agbègbè ìfàyàbalẹ̀ fún yí ìlú nàìjíríà ní oṣù yí ó tọ́nà bá wa tó tàbá fẹ́ ìfàyàbalẹ̀ nàìjíríà ọlọ́ ní kólúkálukú bẹ̀rẹ̀ ní máa ṣe dáadáa wà láyà ṣe ọ̀nà àhàdókò ìbàrúfè kéèyàn kan nu wá lọ́wọ́ máa wò pé iṣẹ́ olórí ó kéré ẹlòmíà máa wò pé àdúgbàgbẹ́ bá ní ká ṣe dáadáa fún àkáṣe kíní kan káṣe kíní kan mélòó làwọn àyè tí èyí ẹ̀ ta wóró yẹ ọlọ́run lè lò ní sábàbí láti tún gbogbo òlú ṣe bàbá rí èèyàn mẹ́wàá ní gbogbo ọlọ́pàá kan ti pọ̀ tó yẹ kó wá tó fáwọn kẹfẹ́ ṣe dáadáa ọlọ́run lè máwọn mẹ́wàá yẹ papọ̀ kọ́ wá kára wọn ẹnu fi kò láàmà padà ṣẹlẹ̀ ìdí nàìjíríà náà wà ní ẹ jẹ́ ká wo pòfẹ́sọ olóòlédè ọlọ́ọ̀bá ní ìnáwínátà ọlọ́láwọ̀ ọwà náà bẹ̀ léèyàn máa jàánà ọlọ́ọ̀hún ìdá hálìlẹ̀ kọ́lì ní ìlà kọ́lì sáàmù àwọn èèyàn tó wà gbogbo ibi bá ti dé báyìí wọ́n bá ń jẹ́ kọ́kọ́rọ́ ìsílẹ̀ fún orin ní ìlà kọ́lì wọ́n sì máa ń jẹ́ àgádágodo tí wọ́n máa fi ń ti aburú ni nígbà tẹ́ni wọjá fún yóò tẹ́lẹ̀ yúni tó wọ̀ láti ọdún tó ti pẹ́ yẹn impati ìpàdé ìpàdé ò parẹ́ títí dé yìí ẹ wò bó fún àbí nígbà owó pé wọ́n ní ilé tó wà lówó nígbà táwọn èèyàn pé wọ́n bá tó àbí tí mọ́ kí ló tẹ̀lẹ̀ ṣé tọ̀bọ́ ló tẹ̀lẹ̀ jábọ̀ fi sí ṣé tí o náà ni àbẹ́ ẹ̀rí kan wọ́n dábọ̀ pé bọ́ọ̀gá kan bá rí ju ọ̀gá bá sá lọ torí pòfẹ́sọ̀ wọ́n lè má lọ sí mọ́jú péjọ wọn kódà kan kókó rí ìyẹn yọkọ̀ ṣòro rẹ̀ àbí èyí ẹyọ kan ó yá bá wa bójú ọ̀rọ̀ exam lásán tí àwọn ọmọ bá jẹ́ pé ẹ̀sáàmù yẹn tó bá rí bó ti yẹ kó rí ó lè tún gbogbo ọmọ nàìjíríà sí ọmọ tí òfin káwọn tẹ́lẹ̀ tó lẹ̀ fẹ́ lọ institution tó bá ti gbà jáàm torí pé kò sí ọmọ tó lè dá ó lè rí ìwé jíwò láíláí àsìkò jáàmù yẹn wá ní àwọn ọmọ àwọn náà wá máa kàwé tó ọmọ bá ti wá kàwé àwọn náà ìwé yìí dùn náà wá yìí àdẹ̀ka kò tẹ́ tó máa mọ̀ wọ́n ọmọ tí ò kéèyàn wá ní ìmọ̀ nǹkan kọ̀ọ̀kan kí inú tiẹ̀ náà mọ̀ kó má máa dùn sí ẹ̀ tó kọ́ sí ọwọ́ nígbò bá ti tẹ́lẹ̀ dára tó ní àfáà ní ẹmà wọ̀ọ́rùn ṣáfáà ní inú tiẹ̀ náà máa dáàbò ní pé àtẹ̀lé ah, náà mú wá bàbà rárá yìí bẹ́ẹ̀ náà lọ́mọ tó bá mọ̀ wí táwọn ẹ̀sán ti wá rẹ̀ wà ẹ̀ tù ní dáàbò ní lẹ́kọ̀ọ́ tó bá gbó dáadáa àwọn ọmọ máa mọ̀ wí tòró wẹ̀ pé gbogbo yọ̀bọ́ kẹ́kọ̀ọ́ ń ṣe yẹ òun bọ̀ òun lọ wọ́n máa pè fún wa àbíbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n máa pè fún wa wọ́n á ti mẹ́fà tó fi nọ́mbà ten tàbá ti báyìí a tàbá ti báyìí b àbí tàbá ti báyìí c ilé kọ́ di ilé i e, àbíbẹ̀ ẹ̀kọ́ ni àwọn máa ma wojú ẹgbẹ́ pè fún wọn nọ́mbà five ó lè ní ṣé nọ́mbà five wọ́n pè ní sẹ́yẹn kò sóò dáadáa bíi nọmba five ó ti ṣọwọ́ báyìí ayé ẹ̀kọ́ ìṣẹ̀ lọ sí bá gbé fún ẹ́ oríṣiríṣi oríṣiríṣi gbọ́n tí nǹkan yẹn bá dúró dédé jọ náà ẹ má jẹ́ ká fojú kéré dáadáa wá kó wò pé ẹni wá jẹ́wọ́ nìkan ní à wọ́n lè pa ẹ́ wọ́n lè tètè nìkan tó bá kiri kó òní lè ṣe dáadáa bí wọ́n kúrò bẹ́ẹ̀ olóore ju pé kó wá sọ pé ìdìkadọ́ fi jẹ́ mi jọ ilẹ̀ à ọlọ́wọ́ ní gbà yẹn lọ́wọ́ ẹ̀ o. nínú àǹfààní dáadáa ni tábà ti ṣe dáadáa ọlọ́ọ̀bá fi wá jẹ ọba lórí àwọn èèyàn bákan náà ló kúrò ìjànà èyí dáyà ti nà tí ìyọba jẹ tó ń ṣe dáadáa á jẹ sábà kéèyàn wọ àdúgbò náà bí tí wọ́n gba pẹ̀lú ìmọ̀lì kan níyẹn látàrí ọlọ́ba máa tọ́ wọn sọ́nà. tẹ́jú ilé tàbíhìm àdìháàrù fi jàǹdà ti dàí ọlọ́ àtọ́ wọn tó gbà ojú ọ̀nà àlùjọ náà àlùjọ náà ti akérèmọ́dọ̀ ń ṣọ̀ ní abẹ́ rẹ̀. nínú àǹfààní tí olóore alhayatu tọ́yìbà alhayatu tọ́yìbà tọ́yìbà wà lọ́sẹ̀ àti ṣẹlẹ̀ alhayatu àfọ́jìbà ìjẹ̀rí rere fẹ́ tó bá ní ṣe olóore tí ẹ bẹ̀rẹ̀ tó fi dáadáa láti gbogbo ẹ̀mí àmàlẹ̀ àfọ́ àkọ́kọ́ náà bá wa ṣe dáadáa fún wọ́n ní gbogbo stíìtì pátápátá àtàdé gbogbo tẹ́ńtà fún dáadáa látara owó tọ́lọ̀ láàrin òun àwọn ìyàwó àtàwọn ọmọ wà lé wọn fún wọn pé kan ṣẹlẹ̀ wọn ní àwọn ará àdúgbò ní fẹǹsì wọlé gbogbo wọn kọ kó ṣe àwọn léṣe pé ilé àpò gbọ́dọ̀ ló lọ torí kiri torí dáadáa tó ṣe ìwà lọ jẹ ẹwọ ojú

kò ní wúlò ó ní o ilà tẹ̀lé ilé rọ́bìkà bí ní ìkìlọ̀ ìwà ìmọ̀ ìlọ̀ fi hásàdà ọlọ́run ní pẹ̀lú ojú ọ̀nà ọlọ́wọ́ ọba rẹ̀ pẹ̀lú ọgbọ́n àti omi àti wá sí ọjà kọlọ̀ kó ṣàrò ìkọ̀kọ́ nínú àǹfààní òun ni àlàyé àtúntọ́ ìbà ìṣẹ̀lẹ̀ tó dà ọlọ́run ní من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ọ̀nà lẹ́ni tó bá ti dáadáa nínú ọkùnrin àbúbìnrin tó wá jẹ túbọ̀ náà bá gbọ́ bàdánù ìyáàdáwò àyáàdáwò tọ́ yìí bá ọlọ́run ní ajẹ́ bá ti ẹ̀mí ìṣẹ̀lẹ̀ tó dáa tó jò wà lánàá lè rí àdáwò ọlọ́run ní aṣọ wọn ní ẹ̀sọ́ tó lóore ju iṣẹ́ tí wọ́n ṣe lọ. àlàábàdù sọ́ọ́lé sábàbù fìlàjá fìlàáfì lè lọ́nà kọ̀sáàlì tí ìjọba jẹ́ fún iṣẹ́ olóore iṣẹ́ olóore á máa jẹ́ sábàbù kéèyàn là kúrò níbi orí ibú àti ìpàdánù ìpàdánù bí ìyọ̀bá jẹ́ tó ń ṣiṣẹ́ olóore ọlọ́run kò kúrò ọlọ́ọ̀bá ní والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق ọlọ́run dájúdájú àwọn tí wọ́n ṣe dáadáa tí wọ́n kọ́ náà kọ́ tí wọ́n ṣe dáadáa tí wọ́n sì ní ìgbàgbọ́ tí ó tí ọmọ bá fún àdọ́bí sọ́nà mọ́ wà كفر عنهم سيئاتهم ọlọ́ọ̀ni gbogbo iṣẹ́ aburú tí wọ́n ṣe bá bàbá wọn dáadáa ó ní wà á sá àbáàlẹ̀ ọ̀hún ọba á sì tún àlámọ̀ wọn ṣe ìlú tí ò da ọlọ́ ìlú tó da سروا في الرقي والرفعة في الدرجات bí ọba jẹ́ tó ṣe dáadáa iṣẹ́ olórí a máa ṣe sábà bí kọ́nà ọba ti wà ga dípò ọ̀nà ní ìnákàdá tó àìlá ọ̀nà ọba àdébí ọlá àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìnákàdá tó àìlá fàtàkàlà àmàlà تبتغي به وجه الله إلا ازددت درجة ورفعة Àdọ́bì sallallahu alaihi wa sallam, ó ní wọ̀n rí fi ẹ́ ní ààyè tí kò lè máa dárò lélẹ̀ lórí. Ó wá tàtà rẹ̀ ṣe dáadáa. Dáadáa tó ń ṣe orí wá orí ọlọ́run ọba, àyàfi kó fi nígbà tó bá pọ̀ lórí àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yọ lẹ́yìn bàbá ṣe ọ̀rọ̀ yọ tán tàbí wá ń ṣe àwọn a máa jẹ́ sábà bí dáadáa a máa jẹ́ sábà bí kọ́nà wa a máa jẹ́ sábà bí kọ́nà ọba máa dáàbòbò wa ànábì sallallahu alaihi wa sallam ó ní wa máa záàdù ó ní ní ẹrú mi ò ní ọba nígbà tó bá ti ń ṣe àwọn ọ̀nà wá fi hátà òṣìgbà tó bá ti ọba ṣe fi ajẹ́ sábà bí kémi ọlọ́wọ́ bá ti fẹ́ fàyínà àbákòhò kémi ọlọ́wọ́ bá ti nífẹ̀ẹ́ sí kó tù ẹ̀hùn lẹ́ni ya ti bá rí èmi ọlọ́wọ́ máa di orí ti rẹ̀ lórí tọ́ wà bá tọ́ ìbí ọmọ atọ́lá níbi ọwọ́ rẹ̀ tó fi gbà kọ́ mú wà ní ìdáhùn lẹ́bí yẹ́mùsí bí hà bákan náà máa tọ́lá níbi ẹgbẹ́ rẹ̀ tó fi rìn wà ní ìta aláàrí ìdáhùn ọmọ ìyá náà gbogbo ìgbà tó bá ti fi èmi ọlọ́wọ́ bá ní nǹkan tó tọ́ èmi ọlọ́wọ́ bá máa kú wà ní ìta aláàrí ìdáhùn ìyá tó bá ti wá mi lóníṣọ́ èmi ọlọ́wọ́ bá máa dáàbò في تحقيق الربح المضاعف في التجارة في jẹ tó ń tà tó rà tó bá ti ń ṣe dáadáa pẹ̀lú tó ń tà tó rà tó ń ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ a máa jẹ́ tó ń ṣe ìkó jẹ́ sábàbí àlékún profit tí a máa rí látara kan tó ń ṣe. ọmọ ní iná lẹ́dínà yàtúndà ti dáadáa lọ dájúdájú àwọn tí wọ́n ka sí lọ́wọ́ ọba wà á kọ́ ọ́nù sọ́dá tí wọ́n ti kírun wà á rùn fákú mímá ọ̀gá kan náà mú wọ́n ti nínú sọ́nà ọba fún wọn bí wọ́n wù wà ní ní gbangba yẹ̀rù láti já ìlà ọlọ́run ní pàtàkì tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ òun náà ní wípé wọ́n wá ojú wọ́n fẹ́ bọ́nà ọba ṣòwò òwò tí ò ní pàdánù láíláí ọlọ́run ìlú àgbéyàwó olúwàwò wáyà sí ìyàwó ìfàgbé ọlọ́run bá máa lé wọn kú ní dáadáa á tọ̀ wọ́n ní ẹ̀sọ̀ ohun tí wọ́n ṣe níṣẹ́ ilé iṣẹ́ ẹ̀jọ̀gbọ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú lé lórí tí a bá fẹ́ kí ní kí ọlá a sì tá a bá jẹ tó dúró wọ́n ṣí olóore tá a ṣe ní gbogbo ọgbà yusabibu tafrija al-humum wa raf'a al-masa'ib wal-kurbat téèyàn bá ti ń fi dáadáa a máa jẹ́ sábàbí pé kọ́nà ọba kú ìbànújẹ́ kúrò fún wa kọ́nà ọba kú sì mú kúrò àwọn àdánwò oríṣiríṣi eléyìí jẹ́ ta gbọ́dọ̀ gbìyànjú láti rí nípa mójútó Ànábì sallallahu alaihi wa ó ní ishqahu la yahqahu máa ṣọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ máa ṣọ́ ẹ o ìṣọ́bí láti ẹ̀dínlẹ̀ oṣù jahad máa ṣọ́ òfin ọlọ́wọ́ a máa bọ́ náà bá wájú ìlà sàáńtà fásitálìlá tó bá fẹ́ béèrè béèrè lọ́wọ́ ọlọ́wọ́ wà ìlà sàáńtà fásitálìlá tó bá wá ìrànlọ́wọ́ wá ìrànlọ́wọ́ ọlọ́wọ́ wà àlàmánà ọmọkà láwọn ìṣàmà àtàlà àyànfààrù bìṣẹ́yì lọ́mọ pé tí gbogbo ọmọ ẹ̀dẹ́ yọba parapọ̀ náà fẹ́ lọ́hùn náà wọn ò lè ṣe dáadáa fún ẹ̀yà bí dáadáa tọ́lọ́ ti kọ́ mọ́ ẹ̀ wà láyé ní dámà ẹ̀rù tí gbogbo wọn bá kójọ àlá ayélujára kábíṣe tí wọ́n fẹ́ kó ìlera bẹ́ẹ̀ pẹ̀lú nǹkan kan láyé agogo ìlà àbíṣe kọ́ni kàtàbà lọ́wọ́ àlẹ́ wọn ò lè kó ìlera bẹ́ẹ̀ àyàfi tọ́lọ́ bá bá ti kọ́ mọ́ ní aburú rúfin àgìlá kìlá wájà pàtì sóhò gègé tọ́lọ́ bá ti kọ́ ó ti gbẹ tọ́lọ́ bá ti tóbi kó ti gbé sókè wájà pàtì sóhò táka ibi tá a ti kọ́ sí tákàdá ó ti dé sí ni ó ti gbẹ tó sábà jẹ sí ó gbìyànjú láti máa tẹ̀lé àti ọlọ́wọ́ ọba adékiọlá lórí gbogbo tí ọlọ́wọ́ bá ti kú wájọ a máa jẹ́ sábàbí kí ọlọ́wọ́ ọba adékiọlá kó máa ṣe àlékún ìtọ́sọ́nà fún wa o ọlọ́wọ́ bá máa ṣe ìtọ́sọ́nà fún wa a sì máa là wá kúrò níbi aburú oríṣiríṣi bákan náà tẹ̀sù hírù lọ́kọ́nì nínú àǹfààní títí olóore máa ń ṣe òun náà ní ipá máa jẹ́ sábàbí kí ọkàn wa mọ́kàn ga ànábì sallallahu alaihi wa sallam ó ní àlà ẹ̀sẹ̀ ti yí ẹ gbọ́ wà inna fil jasadi mudghatan bá ṣe ẹranko ń bẹ nínú ara ìlà sọlùhà sọlùhà ní jasadu kullu fásitì àdìgbàdàdó kò lòwò tí bá ti ẹran ibà ti bàjẹ́ gbogbo ara tó kù ló bàjẹ́ o kò wá sí tí máa ń tó bá ti ẹran ìṣèjọmọ́ tó dàbí iṣẹ́ olóore agbọ́dọ̀ gbìyànjú láti mójútó bákan náà ni wípé ẹni tó bá ń ṣiṣẹ́ olóore kí àwọn ọdún àlẹ́yìn ìgbìmọ̀ kọ́ìlà hátà wa ní kọ́ìlà ó máa ń jẹ́ sábàbí kí orí oore oríṣiríṣi kó máa bá ìyàn ni o kó gómìnà làmẹ́ẹ̀lì máa tún fi kóòlù ànábì ní tó bá ròyìn lọ́rùn nínú iṣẹ́ olóore ní ẹ máa ṣe fàyínà mọ́ aláyàmọ́lá hátà àjàmọ́lù kò ní sú ọlọ́run láti máa fún yín ládá tá a fi sú ẹ̀yìn láti máa ṣiṣẹ́ olóore kí lọ́wọ́ tó díẹ̀ fi ṣe olóore mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣe fọ́nà ọwọ́ ká má sọ pé mo fẹ́ fi sú ọlọ́run torí pé kò lè sú ó wá bẹ̀rẹ̀ sí ti di olóore kò lè sú ọlọ́run láti máa sán lẹ́sàn tá sú òun gan tí òfin nílè lágbára láti ṣiṣẹ́ ìmọ̀ wàkánà yàkóòlì أحب العمل إلى الله ما داوم عليه صاحبه وإن صلى ànọ́bí wá ní èyí tó dájú lọ́dún iṣẹ́ tí ẹrú bá ń ṣe òun náà ní iṣẹ́ tá a bá ń dún nímọ́ tá à ń ṣe ní gbogbo ọgbà kódà kò jẹ́ pé iṣẹ́ ìkéré nínú àǹfààní tá a máa rí nínú iṣẹ́ olóore tẹ̀síru lè ṣìṣà wàtàjáwùzù lọ́ọ̀hí lílà àbdì àìlè àbdì á jẹ́ sábàbí kí ìṣirò wa kó bá lè fúyẹ́ nígbà tá a bá ti ń ṣiṣẹ́ olóore ó sì máa ń jẹ́ sábàbí kọ́nà ọba kó fi àbójúkúrò fún wa nínú hadithi tó fẹsẹ̀ rílẹ̀ anabi sallallahu alaihi wa sallam ó ní rọ́dúnú lákìyà ọ̀gábu faqala ma alim ó lára kò ní kọ́bá ọlọ́ọ̀bá rẹ̀ pàdé ọlọ́wà ní rẹ̀ rú kí ló ṣe níṣẹ́ qala ma amiltu mo jẹ́ ọkùnrin kan tó ní owó lọ́wọ́ fàkóso òtọ́ọ̀lì òbí ìdáta fàkóso àbàlù alìmọ̀ìsúwò wà àtàjáwájú alìmọ̀ìsúwò. ó ní mo jẹ́ èèyàn kan tó ní owó lọ́wọ́ fàkóso òtọ́ọ̀lì òbí ìdáta èmi gan ni mo máa ń bẹ mo máa ń jẹ tó jẹ́ wípé àwọn èèyàn máa ń yáwó mo yáwó lọ́wọ́ ẹ̀ mo sì máa ń yáwó èèyàn lọ́wọ́ ó ní fàkóso àbàlù alìmọ̀ìsúwò gbogbo gbà èyí tó bá jẹ́ wípé nǹkan dẹrù fún màá fún lówó wà àtàjà wà mọ̀ẹ́lì màṣúrò tí bá wá lé èèyàn kan tára sí tó jẹ mí lówó màá ṣàbójú kúrò màá ní ẹ̀wẹ̀ fowó yẹn lẹ̀ àbí ẹ̀rí kan ó ní pàkọ́ àlà tàjà dùn ẹ̀dà àbìdì ọlọ́ọ̀bá wá ní à ẹ̀yìn màláìkà tàjà dùn àìnà àbìyí ẹ̀ṣẹ̀ ìdẹ̀kù fẹ́rù ẹ̀ṣẹ̀ àmójúkúrò torí òun náà máa ń ṣe àmójúkúrò fún àwọn èèyàn ìrìnàṣàmù wọn fi hábí ìrìnàṣàmù fún wọn fi tàbẹ̀ ẹ̀ṣẹ̀ àánú àwọn tó bẹ lórí rẹ̀ kẹ́ tó bẹ sọ́mọ̀ bá lè ṣàánú ẹ̀rí náà kọ́nà kó fi wá ṣe kò jẹ́ dáadáa bákan náà ìsìn ìdòdárò làábí fi rí yọmọ ìfìyàmá yawma la dhilla illa dhilluh ọjọ́ tí ò ní sí gòkè àyàfi gòkè ọlọ́wọ́n ọba nínú tó máa là wá jọ́nà òun ní iṣẹ́ olóore tá a bá ṣe o gẹ́gẹ́ bá lọ́dún sọ̀rọ̀ tó láti sọ fún wa pé bàbá ẹ̀tò òbí lóhùn lọ́hùn ìyàwó kan náà fi là ní àwọn méje kọ́ wa ọmọ ọba máa fún wọn sí abẹ́ rẹ̀ ní ọjọ́ tí ò ní sí gòkè kankan àyàfi ìbòjì ọlọ́wọ́n ọba tó jó ní dédé ìmáàmù nàáàdé ẹni tó jó ní dédé wà ó lòlò àti alákùnrin kan kọ̀ọ̀bùrù wà ẹ́dá kóbi mọ́sáàsì ọkọ̀ ètò mọ́ mọ́sálásì tó bá lọ tó bá bọ̀ mọ́sálásì náà wà ó àti alákùnrin méjì àhábàtìlá wọ́n ní bí ara wọn lórí tọ́lọ́ ìjámà àlẹ́ gbogbo àtọ́ bá pàdé lórí tọ́lọ́ wà bàbá ọkọ̀ àlẹ́ yìí tí wọ́n bá túkàtọ̀ torí sọ náà bá ní wà rọ́jòló àti arákùnrin kan dàáìkù mọ́rọ́ àti dáàtú máa ń fi ní wà jàmẹ́ àti arábìnrin kan pè é obìnrin ìlẹ́wà ó ti tù lówó kẹmẹ tó gbà fi kéèyàn bá lóbi ní ìtòdówó tó ti àpúròsì èèyàn fún wà bàjẹ́ ó lè wò sí ibà ìta ọlọ́ bàjẹ́ eléyìí ò fáyì ìgbà ní tí obìnrin ní ìfà tó bá gbé ọkùnrin àwọn òfin nípa ìlàbẹ́ jẹ ní ọ̀gbẹ́ni nípa àbí ó lè kàkà rẹ̀ má ṣe kìlọ̀ ṣùgbọ́n dá tó máa ń pè ẹ̀yìn abiyì ni wàjàmáà olúwa lẹ́wà wàkọ́lá ilé ọkọ̀ fún bá arákùnrin bá ní èyí páyọ lọ́wọ́ bá abẹ́rí sọ wà rọ́jòlò ó ní àti arákùnrin kan tàkọ́jàpọ̀ ó gbọ́dàpọ̀ ìyẹ̀mí ìlú pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ fa àfáàhà ó wá fi pamọ́ kò jẹ́ kẹjà ọmọ sí hátà làdá àlàmà ìmọ̀lúwú mà ànfà ọ́t yẹ́nì ọwọ́ àlàáfíà rẹ̀ kò mọ tó fi ọwọ́ ọ̀tún náà ẹ mọ kéèyàn pa nǹkan mọ́ tó báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ló kù ó ní wàá ọdún lónìí zákàrọ̀ lọ́hùn ọ̀ríyàn ìyẹn lẹ́lẹ́kẹ̀ẹ́ yẹn mo ti kú ẹyọ kan lókè ó ní àtàrákùnrin kan ó dáwà lóhun nìkan ọ̀níyà ó wà ní pálúwà fàbá àwọn àìdá ojú ẹ̀ bá ń jami dé torí ìpayọ ọlọ́wọ́ wa mẹ́lò ló ti dárúkọ rẹ̀ mẹ́fà ó fẹ́ arákùnrin kan tí ọkọ rẹ̀ so mọ́mọ́ ṣẹ́láṣí bẹ́ẹ̀ni àti ẹni tí ọkọ ẹ̀ so mọ́mọ́ ṣẹ́láṣí wà rọ̀dùláì ọ̀rẹ́ ní wọ́n pàdé lórí tọ́nà wọ́n túká lórí tọ́nà àyè tó tẹ̀lé ó dárí fún onímọ̀fò àti tásúlù àti dárúkọ arákùnrin kan

ọ̀yá ọ̀yá ọ̀yá ẹjẹ́ ju owó wárò ní pé òkùnkùn òkùnkùn òkùnkùn òkùnkùn òdà adẹ̀gbọ́dọ̀ mọ́ láti ìlú lọ́dá bá ti rántí ẹ̀ ní àbọ̀dọ̀ gbàgbé ẹ̀ ó yẹ ká ẹ̀ka mẹ́fà tàbí ka yẹn ìmọ̀mù nàá dé ìmọ̀ọ̀mù onídéédé èèyàn mi tó fẹ́ràn ara wọn. gọ́ọ̀gù bá gbé wá ẹ́ ṣe rí gọ́ọ̀gù yẹn ó yẹ kó máa rọ́ọ̀mù sí mi lọ́jọ́ pé ibi àlè kìí àmọ́ ọlọ́run ní ìdákùnrin kọ́lá àbáṣe mílíọ̀nù dálé fàtàkùnrin sọ́kùrọ̀sì áwùfíìsàmàwáàfì áwùfíìsàmàwáàfì يأتي بها الله ìtàkùn mi kọ́ là ọ̀nà ọlọ́run tó bá jẹ́ pé nǹkan tẹ́ sọ yìí ó kéré bí kòkòrò bí lówó bí lówó ó wá wà nínú òkùnkùn sọ́pọ̀ wà ní àbílẹ̀ bí bí ha lọ ọlọ́ọ̀bá bá mú wá méje adúkà alákọ̀ọ́kọ́ akálẹ̀ kejì adúkà alẹ́ẹ̀kẹta àtúrọ́sí ẹlẹ́ẹ̀keje wàkọ̀dì yá ti dí á gọ́ọ̀bù gọ́ọ̀bù ti ti gbé wa láàárín kàlámọ̀ṣe ìbáfọ̀ àrí wà máa àbúrúnà ìlà wà máa àbúrúnà ìlà kàlámọ̀ṣe ìbáfọ̀ àti kò ọlọ́run ní ọ̀rọ̀ àdùkì àbẹ̀yẹ ká lámùsùn ìbátọ̀ bí i lọ́pọ̀ sí ẹrù tí báyìí pé àdùkì àbọ̀ ti a click of button gbogbo tó pamọ́ kó wáyé àdẹ́kàtà rẹ̀ dúpẹ́ bọ́lọ̀ tábọ́ fún wa láta ìdájú pé bọ́ọ̀mù kalì ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan tá ń lò ní ẹ̀yìn internet facility sí ní gọ́ọ̀sì ní tálẹ́ tó fún wa wà lọ́ọ̀nì tí èèyàn bá rìn lọ sọ́mọ̀ fọ́nà ọba fún wa láǹfààní kálẹ̀rì nínú odò kálàǹfààní àti wọkọ̀ ojú omi lọ sí àwọn àyè tó sí náà kálàǹfààní àti kùnkléèdì dáadáa lọ sáwọn àyè tó jìnà ní òru mo àti wo dọkumẹ́ntì kan wọ́n wá sọ̀rọ̀ nípa pléènì kan ohun tó ṣẹlẹ̀ sí pléènì yẹn ni wípé ẹmọ̀ dọkumẹ́ntì ló lè má rí ó lè jẹ́ fíìmù ni gíláàsì iwájú ẹ̀ wá fọ́ bóyá lórí náà ti rí but ẹgbẹ́ oríṣiríṣi ló wá jẹ́ lẹ́nu fíìmù gíláàsì iwájú ẹ̀ fọ́ bí kò sọnù kankan ló wá fọ́ ìkọ́nà káfíè yẹn ó yàtọ̀ orí bọ̀bẹ̀ tó dà kájẹ́sùn wà wọ inú plane ẹ̀yìn ìgbésẹ̀ yẹn fíìmù ni ó tún wá mẹ́fà jáde plane yẹn ó ti lose control ẹni tó jẹ́ pilot yóò ṣà ń fi ẹ̀mọ̀ ọba ń gbìyànjú gan ó ṣà ń fi ẹ̀mí wà àwọn tó wà ní orí pinni wọn náà ṣà mọ́nítọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ó wá ń jáwọ́ àwọn irú ibì kan nínú sọ́nà níbi kámẹ́rà ti gbé wá lọ ẹ máa wà títóbi ní kọ́ńdọ̀ wò àwọn òbí ìgbọ́n tẹ́ ẹ máa wò pé bí inú òkùnkùn gidi òkùnkùn tó ló ti tẹ́ẹ̀dì kúrò ní black ẹ wò pé báwo làwọn kiri ṣe rá nìpẹ̀lẹ̀ tó ìṣòro kiri tó dẹ̀ wọnú ẹ lọ ìyá gbé àánú ọlọ́wọ́ bá pọ̀ ní wa lórí gan bìkọ́ sọ́pọ̀ tá ń sọ ìṣe ìyọba wà láàrin omi gan déètì kan wà tẹ́lá tẹ́tẹ́ sí ẹjọ́ jìnà ẹ̀rí wájú ẹ̀rí kọ̀ọ̀kan wájú gbogbo ẹ̀ àwọn ìbákan náà bóò láti wá pẹ̀ sí ọ̀nà ìta máa yà sí ìta máa yà sí ìjọba talẹ́ tó fún wa ọlọ́run ìrìtà kíkọ̀ òkú kan tàlókù wa ìyẹn ló wá jẹ lórí ìlú títí títí gọ́ọ̀kù pé ní ibi tó ń jọ ní lójú lé ní àìmọye kan òmí ìlú tuntun bẹ́ẹ̀ lọ lójú pọ̀ nígbà tí wọ́n pé fún ìdè àwọn gidi kéékèèké yẹn nígbà táwọn wà kékeré ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ yóò bá àwọn síbi aláwo ńlá yẹn play àbí tẹ bá ojú bàbá yẹn gan ní ilé àwọn olówó olú kọ̀ọ̀kan gbogbo gbàdá òsò yìí ní fúláàtì mélòó ló wà láwùjọ àwọn akálákà fésìmì àkejì lóníkálukú mọ àríwẹ̀ ẹ̀kọ́ ni lásìkò ya àwọn pílẹ̀tì yẹn ní ìgbò yá kéfẹ́ẹ̀tì náà ti ẹ̀dùn gbajúmọ̀ ń bá dáadáa gbogbo gba ní lẹ̀ ohun nígbà tó wá gbé báyìí yá lórí àwọn yẹn ní àwọn alákọ̀wé àyílẹ̀ ẹ̀kọ́ ni wọ́n gbà lọ bẹ́ẹ̀ tọ́ba ní taló ní bíbí ilé ìlú wá sí ẹ̀ta oró àyílẹ̀ ẹ̀kọ́ ni memory card fún memory nàmbá yìí wọ́n lè fi sọ̀rọ̀ microchip fún wa àyílẹ̀ ẹ̀kọ́ ni ní gbogbo àwọn microchip sí ọwọ́ ẹ̀rọ láì gbogbo dáfẹ́ olùkọ́ sínú ẹ̀ o fẹ́ gba fíìmù lọ́wọ́ èèyàn kan àbí wọ́n ti òyìnbó ti sọ̀wọ́gbọ́n náà ní fóònù wọ́n ti fẹ́ ní kọ̀ǹpútà àbí bẹ́ẹ̀kọ́ kí wọ́n mọ̀ tẹ́ni èèyàn kan fẹ́ tẹ́ni fídíò ti ẹ láti Amẹ́ríkà akọ̀bẹ̀ tẹ́jẹ̀ sínú microchip dáre ìwọ́n lọ́dẹ̀ kan tó kọ̀nẹ́ẹ̀tì microchip tó wà láàrẹ̀ o kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ fóònù ẹ̀ wà á dẹ̀bà gbogbo ẹ̀ lọ tó ní láti ra memory card yóò lè tó kọ̀ lè wà bẹ́ẹ̀ náà ni pé àwọn òyìnbó ti lè máa fi yẹn náà mọ́ nítorí ẹ̀ níbi tí àwọn kìíní ìdè èèyàn máa fẹ́ gba medical treatment láti ìlú òyìnbó wà ní wọ́n á dẹ̀ máa fún treatment látọ̀. ẹ wá máa ṣèmọ́ pé báwo ló ti dá rẹ̀ láwọn ìsáàtì bí ẹbí ọdún tó ti lọ làwọn òyìnbó làwọn fẹ́ ṣe àfẹ́ẹ̀rì tí ẹ̀rẹ́ tó fi ọba jọ pé lọ́dọ̀ tó wá ní kí ni ṣíríkù àdúgbò ẹ̀kọ́ òyìnbó làwọn fẹ́ ṣe àfẹ́ẹ̀rì pẹ̀lú tẹkinọ́lọ́jì tó bá ti ṣe tí ò bá ti jẹ́ ọjọ́ wẹ́ẹ̀mọ́ dání àbí àbú yusuf tó bá fẹ̀yìn náà ti fẹ́ sílé ìdílé bí jẹ́ mo wá ní ó yá ẹ máa bọ̀ bí ẹ wá jọ fẹ́ láti bí lórí kọ̀ǹpútà mi ó yá ẹ wọnú láptọ̀pù yẹn lẹ́bàá lè ṣe báyìí tó tọ́ lórí bíbá wọnú láptọ̀pù àà nígbà ẹ máa jáde lórí kejì láptọ̀pù ló bá di bí àlè àwọn afáwà wò pé ẹ ṣé wọ́n kọkọ̀ kan tó ṣe wọ́n kọkọ̀ ṣé rí ibi máa ń jókòó sí nìyẹn òkè náà máa sọ pé bọ́ òyìnbó ò ní báyìí gbàgbẹ́ wa wọ́n á máa dààmú lọ́sọ̀ lóru wọ́n á máa ṣe ìwádìí ni o wọ́n á máa ṣe ìwádìí tààrà ibi táwa jókòó sí pé kò pọ̀ sí kọ́lọ̀ kó ṣe àlùkiri sílé ayé lọ nìyẹn tó gbogbo àwọn nǹkan yìí yóò yẹ ká tàtà rẹ̀ mọ́ lọ́hùn ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn tó wà níbi ẹ̀ àwọn bá ń tàtà rẹ̀ dúró ríra wọn ni pé ah, ah, àwa ta ti ṣe gbá àwa tí a ti ṣe àwo kọ́lọ̀ ọba kó ṣe àdùn wa náà wọ́n gbé hadith yẹn wá o wọ́n gbé wá wọ́n ní hadith ó kọ́kọ́ ní sínú ọkọ̀ obìnrin yìí àyíwẹ̀ ẹ̀kọ́ wọ́n ní ànábi sọ̀rọ̀ máa lọ sẹ́lá ń sọ wípé ẹ̀mẹ́ pé mo sọ náà ẹlẹ́ẹ̀kejì ni mo pè yí sí àgbàgbé yẹn ẹlẹ́ẹ̀kejì rárá mo dárúkọ ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta lè wí pé wọ́n ẹlẹ́ẹ̀kejì ni tí ó fi ohun tó lẹ̀ sí kù ni wọ́n ní ṣáàbù lọ́ṣà á fi ìbáadá ti là ọmọdé tó ṣe pé gbogbo ìgbésí ayé ẹ̀ láti kékeré ó lò lórí máa fi sin lọ́wọ́ ọba ó lò lórí máa fi kíni ìgbà fi lọ́wọ́ àwọn ọmọ mi láǹfààní ẹ̀ láti kékeré wọn wọn ti jà ìlú ẹ bá ń sàwọn orúkọ àwọn fíìmù kan kò bí ẹ lọ́dún tẹ́lẹ̀ táàbì gbogbo wọ́rọ̀wọ́rọ̀ yẹn wọ́n tẹ̀ nípe sí ẹ̀tọ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ abẹ́ẹ̀dọ̀ ti yọ náà lọ́ba wa ẹ̀yin ọmọ tẹ́ iná fẹ́ wà bẹ́ẹ̀ kọ́nà bá jẹ́ ṣe nírọ̀rùn eléyìí jẹ́ sí àdìsí lẹ́nu wa tó àwọn tí wọ́n ṣe gọ́gùn pé ká ní kọ́nà bá fọwọ́lẹ̀ sọ̀rọ̀ àríwẹ̀ kọ́nà bá dùn wọn ní ládàá láàdá tọ́lọ̀ ń fi máa fún wọn òun náà ni pé àwọn tó bá ti wà láyé ló wọn kọ́mọ bá wà sí wọ́n ní mùsùlùmí kọ́mọ àdè rí láàdá ojú wọn ṣe rí láyé torí tí ẹ bá sọ pé kí wọ́n rí láyé wọ́n ti rí wọ́n ti rí àwọn tó lè gọ́ọ̀kù àwọn ni wọ́n ní YouTube owó táwọn yẹn ti lé tó bá ní ẹ bá kà nígbà wọn bá sọ fún yín pé owó tí ìyọ̀kọ́ méjì ní ó yọ sí àbóṣù tó bá lójú gbogbo owó tí Dangote ní lọ tí ó kí ìyàmá ti mẹ́fẹ́ owó owó ìyẹn lọ èyí máa ti irú owó owó ìyẹn àwọn owó tó jẹ́ pé bá bá ń sọ gan kò lè yé wa a ní bẹ́ẹ̀rù àbábá bẹ́ẹ̀rù ọgọ̀rọ̀ wá ń sì torí ọlọ́run tí àlọ́ àwọn kan lu wa alhamdulillah tí ó ń fẹ́ mi ni ọba wọlú àkáǹtì ọgọ̀rọ̀ wa táwa bí a ní ìlú mọ́jú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àgbáríjà ẹ̀ẹ́sù dáadáa àríwẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀ẹ́sù máa ọrún ààrí sù mọ́jú bàbá bọ̀ kéré ohun sáré lọ́wọ́ inú ọ̀dọ̀ kódà tí a ní ọjọ́ yẹn lórí ilé sáré lọ gbẹ́ kòtò sínú yàrá ẹ̀ pé á ah, owó yóò gbọ́dọ̀ sùn gbàgbàgbà ah, bàbá ìtọ̀ ah tó jẹ́ pé tó bá gbà látọ́ tó bá dé pẹ̀lẹ́ bọ́ sọ̀ fún abdullah àwọn tó ń ta ṣàwámà wà kọ́kọ́ ló yá gbogbo ṣàwámà yóò yá ẹ̀bà kò sí ló wà kọ́ àyẹ̀kọ́ àbí yorùbá máa ń sọ fún olómọ kékeré bá kọ́kọ́ rí àkàrà ló fi ń jẹ ayé ìsìn ṣàwámà làwọn ọmọ mẹ́rin jẹ ah, ó lè pọ́ ní ẹ̀sìn ìrẹ́ ní tẹ̀lé bọ́ sọ yáyáyá gbogbo gbogbo ọkùnkùn pátá máa ń rí ní kí bá jẹ ṣàwábà jù pẹ̀lú ọjọ́ ìgbìmọ̀ ọlọ́ọ̀bá jù òfin rẹ̀ jẹ ṣàwábà wọn àbíbẹ̀ ẹ̀kọ́ àwọn tí ó wa àwọn lè wọ́n pé ah, ẹ̀wọ́ ìpọ̀ sí ẹ̀jẹ̀ lọ́ra bá ìsìnkú àbíbẹ̀ ẹ̀kọ́ àwọn akọ̀kọ̀ dẹ́ta ọgọ́fẹ́ mílíọ̀n lọ́dún ní bá ìsìnkú ló yẹ gbà ẹ̀ṣá ti gbé bá ìsìnkú kan fún ìbí ṣàkọsí sáà tó bá ti wà bá ìsìnkú wọn lọ́wọ́ wájú báyìí àbí 100 million ṣe owó kékeré o kò ní owó mi tó bá ti ní 100 million ilé táwà ń bẹ́ẹ̀ o mọ̀ yẹ ẹ̀ tó bá kọ́ ni ó máa kọ́ owó bóyá o lè o lè kọ́ bẹ́ẹ̀ ni ó kéré kéré yóò kéré jù nìyẹn tó bá kọ́ mẹ́ta wàá kọ́ ní kí dájú ẹ máa gbé fúláàtì bí àdì wàákọ̀lọ́ fẹ́yàwó ní àríbẹ̀kọ́ ni ìwọ̀n náà dẹ̀ máa bímọ alhamdulillah tò yẹ náà dá ìyẹ́ mẹ́tẹ̀ tó lọ fowó jẹ kí àwágbà àbí gbárọkànlá fífò àfáàlówò ní jẹ kí àwágbà àbí wà lọ kó fún mọ́bí ẹ̀ o ní kó fún sáàzù ọmọ ilẹ̀ ìsáàzù yà òbí dàbẹ̀ akọ̀lọ́ kọ́ ní kéwì àbí àbí kọ́ lè kéw àwa ní káwọn ọ̀rọ̀ máa wá lè kéw wa rí ẹ̀ẹ́ ó dáa bẹ́ẹ̀ tó àwọn kan tí aláǹfààní àti sọ fún wa nìyẹn nípa ìṣòro rẹ̀ láti wá rájẹ̀ ọ́ àfẹ́ dárúkọ nǹkan bíi mélòó kan fún wa tó bá ràn lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ olóore torí pé ṣe olóore bá ṣe ń náà à kò rọrùn láti ṣe o àyàfi ẹni tí ọlọ́ọ̀bá bá kú ṣe kọ́lọ́ọ̀bá tó bá ṣe ìfẹ́ ní kọ̀ọ̀kan wá ṣe àtàáhù àdàpàwà ìlú wà tàbọ̀rọ̀ sí nínú tó bá jẹ́ kí yọrí sí olóore ṣe òun ni kí yọ mọ àǹfààní tó wà bí ṣe olóore wọ́n ní mọ̀nà àròfà nìmọ̀tòlú yá kéwù mà bàdà wọ́n lẹ tó bá ti mọ àǹfààní tó wà bí tó wá gbogbo tó bá fẹ́ ná láti rí nǹkan yẹn kò ní kà fún torí kó máa ń pàdé ẹ̀. àlùkọ́tì àtòlè tó ìlkọ́tì mà ìmá bẹ̀rù ìgbẹ̀yìn aburú téèyàn bá ti bẹ̀rù pé a ah, ti má lọ kú báyìí ti má lọ kú báyìí ti má lọ kú báyìí irú ẹni yẹn a máa ṣọ̀kan tó ṣe pé òní mo máa ń gbé lọ́wọ́ ìlú bá fi ìmá kú tí màláìka ká máa ṣojú kòkòrò láti máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ó máa jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti ṣe dáadáa àtẹ̀fí àlànàfí fìlà ìbàdà téèyàn bá dẹ̀ ṣe ìjọsìn ká máa ṣe ní kúkú yẹn ó máa jẹ́ kó rọ̀ yàn lọ́rùn nígbà téèyàn bá wò pé ẹ̀yìn ìsìn á mo máa ka odidi kùrà kan fílẹ̀ tó mọ́ ó bá kà tó tán ó kájọ́ kejì ọdún kan tó ń bọ̀ títì ó lè má rí kà mọ́ tóró ti ṣe kí ni ṣáàṣàdì oníṣẹ́ àṣejù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tá a lè máa ṣe tá a jẹ́ kí ṣe olóore kó rọrùn fún wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in tí a bá rẹ̀ tó lè bẹ̀rẹ̀ insha Allah wọ́n lè yàtọ̀fà pẹ̀lú barakallahu fikum. bá rẹ̀ tó lè bẹ̀rẹ̀ bá ṣe ẹ̀rọ ní pé flesh a portion bá ṣe ẹ̀rọ ní wípé ọkọ̀ tó ti yé wà wípé ọwọ́ sí apákọ̀ọ̀nù ẹ̀rọ ni ìtàn apákọ̀ọ̀nù ẹ̀rọ ni ọkọ̀ apákọ̀ọ̀nù ẹ̀rọ ni tó bí ọkọ̀ bá ti mọ́ gbogbo ara tó kù bá ti sí ni ó máa mọ́ náà وصلى الله على نبينا محمد وعلى اله Lọ́wọ́ ẹjọ́ gbogbo akúrò. Láàrín ó lọ́wọ́ ọ̀rọ̀ àgbà náà bisimilá ẹ ní àwọn ìyá alágbó ó yẹ máa bọ́ ń tàbí àwọn ìyá tó ń tàgbó náà sọ́dọ̀mọ̀ náà ẹni tí ó gbé rẹ̀ tí ó ń tà àti lọ lọ aago náírà yẹn ń pọ̀ ní wọn alábàtà òbí tí yóò máa ta owó náà wọn kà yẹn. tí yóò máa ta ọtí ìyá aláàbò tó tún wá ń ta ọtí. àwọn ìpínlẹ̀ tó ń mú sí káṣẹ̀ tó gbẹ ìwé náà ní wọn náà ní wọn ń ta. tọ́wọ́ lè fẹ́ ra àwọn ọ̀la máa sùn wọn ọ̀la tó máa sùn. ó ga ọ kọ́lọ́ ṣe ẹ fẹ́ ra tó bá agbójẹ̀ tí tó dé olóòrì ìyá alágbó wá pé ó ní afẹ́ ẹ̀sọ̀ mí ọtí ti wà ń bẹ̀ afẹ́ gbérù mí ọtí ti wà ń bẹ̀ akọ́nà ah, kó ṣàánú wa o tí ẹ̀ bá sọ ó dá o ó fẹ́ gbérù bẹ́ẹ̀ bá gbérù ó dá o kéèyàn bá pé ní wàhálà tó gbé wàtàáwà ló wà náà lórí wàtàkùwà ẹ̀rọ ayé lọ́wọ́ lórí dáadáa àti páyọ náà ولا تعاونوا على الإثم والعدوان ó ṣe ṣe ipò gbèrú yẹn lórí gbèrú ni a ẹ má fi mú omi nílé gbèrú yẹn kí ló dé ọtí wà ní ọjà fẹ́ gbé yẹn ẹ̀yẹn tí wàá ló wà fẹ́ kọ̀ọ̀kan ẹ̀ wá gbèrú ó lè má tètè rẹ́ lómi tó máa gbèrú látara ọtí tó tó gbogbo àwọn ọ̀rẹ́ ló ti jẹ́ pé àti ní àjọ ó lè wá bí ọtí ẹlẹ̀ ó tọ́jú ó tàgbo á àbọ̀wò náà ni péyàn bá ríbi tó ti ń ta ọtí tó ti ń tàgbo tẹ bá ríbi tó ti ta ọtí lọ rárá ó dà pé èèyàn lọ síbẹ̀ èyí tó sọ sí mọ́tì ẹ̀rẹ́ ká fi ilẹ̀ lórí pọ́wọ́ tó fi ń sọ sí ẹ náà láti ṣàgbo kọ́ọ̀pù tó fi ku àgbo fẹ́yìn yẹn bí ọlọ́sí náà fẹ́ràn á fi kò lè fáyọ̀ náà ní ilẹ̀ pé àwọn tí wọ́n mú sí ní separate gbogbo ìgbàlù sọ́tọ̀ọ̀tọ̀ tí ní wọn owó náà dé tó ti yé ó sáré ó tó pọ̀ lórí ẹ̀mí wa ó ní orí tó pọ̀ pàtàkùnmọ́ ha mọ́sàtọ̀ àtò kápáyọ̀ so àrí lè sọ fún wa generally pé àwọn ìyá tó ta àkókò dẹ̀ ń ta ojú lọ ẹ má dọ́dọ́ ọmọ àrí lè sọ totally bọ̀ ní ọba láǹfààní àti ìbùdó kárí lè ó dáa gan kò fi yé ọlọ́pàá ṣàmì wa náà wọ́n lè fi sọ̀rọ̀. Thank you káfẹ́ káṣíbi kárùkọ ọlọ́run nìkan lórí ẹ̀tọ́ ẹ̀ làtọ́ àṣàlì mọ̀kòló fi a fi àṣìlẹ̀ kan ní àdọ́bìnrin sọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ náà kò sí ìtẹ̀lé ẹ̀dá níbi gbogbo kan tó bá ti kó sínú ìṣẹ́ adẹ́dà gbogbo tó bá ti ṣe adẹ́bíṣe náà àgbọ́dọ̀ fi tẹ̀lé èèyàn ọlọ́run wà ìjà àdáka àlá àǹtúṣìrí kàbí máa láìsà lákàbí ìrìnú pàlà òkè ẹ̀dúgbà táwọn òbí ẹ̀mí ìbá pẹ́ láti pé kó o ṣe ìwé ọlọ́run kó o ṣe ẹbọ sí mi má tẹ̀lé wọn o wà sọ ilé ìwọ máa fi dúníyà màálù àṣùbọ́n máa ṣe dáadáa sí wọn síbi ayé. wà tẹ́lẹ̀ tẹ̀bí ìlànà ànáàbà ìlẹ́yà ẹ tó wá tọ́jú ìwé ọlọ́run tẹ̀lé mi ni kó o tẹ̀lé ìlẹ́yà mọ̀rùndínlẹ̀ àti wọ́n àtàwọn òbí ẹ ọ̀dọ̀ orí ẹ máa padà sí fa ọ̀nà bí òkú ìlọ kó tó ń tààmà lóru mo sì máa ṣàlàyé fún yín máa fún yín lérò o tó ní kálukú yín ṣe àti torí pafẹ́ fún òbí lé káwá ṣe lọ àwọn òbí wa ìmáa tẹ̀lé wọn ó wà lábẹ́ máa tẹ̀lé tọ́ náà ta ló fẹ́ káwọ̀ pa gbọ́dọ̀ máa tẹ̀lé agbọ́dọ̀ máa fi dáadáa sóbì ọlọ́run ni ọlọ́run là ń wò láti fi dáadáa sóbì tó ń gbà táwọn àwòkọ́ ọlọ́run kí àwọn wá lórí ti wọn àwa tó máa ṣe náà tó wà ń tẹ̀ fáwọn òbí wa àjọbalẹ̀ àkúnlẹ̀ yẹn gbogbo yẹn ọlọ́run kò fẹ́ a ní láti ìdọ̀tí ìdọ̀bálẹ̀ sì ni kò fi ṣe ìwà ìdọ̀bálẹ̀ ṣe wà èèyàn kan lè dọ̀bálẹ̀ fún yẹ ìdí kan pé bóyá wà lọ́wọ́ ara bínú ẹwọ mọ́nù mi yàn láyé ojú ọjọ́ àti bímọ bíbí ẹran àbúrò mi ọ̀hún dẹ̀ ló dé láti fi jẹ́ tó dọ̀bálẹ̀ kódà gbogbo àpò ìgbà ló fi wọlé kò ń ṣèwà ọ̀dọ̀ wá sí sí ní láti dára wa láàbù tí ọdọ́dọ̀ òyìnbó ń sìn wá máa ti gbogbo kúnlẹ̀ akọ̀wé ẹ̀bá ìpé àpá kí ẹ̀rọ pé wọ́n kúnlẹ̀ ní òyìnbó náà tẹ́lẹ̀ àwọn náà máa ń wọn ti gẹ́gẹ́ bí ìwà àwọn ará ayé àtijọ́ ó sùn ò bá tó ọmọ tó wá lọ òyìnbó ń wá délé tí òjò ọ̀rẹ́ nínú ní islam ẹ̀yìn ìjọba lè yọ kúnlẹ̀ ẹgbà fáwa náà ìgbọ́n jẹ́ fún wúwà lábẹ́ níta ìyẹn tó ń ṣe islam lè má lówó ọjọ́ tí wọn náà bá lówó kódà tó bá fẹ́ dọ̀bálẹ̀ fáwa àgbàlagbà yẹn wọ̀ ní jíò dọ̀bálẹ̀ lẹ́bi máa rí fáníyàn wọn ò dáa kò dáa rárá kódà kakọ̀ ṣe báyìí kakọ̀ ṣe báyìí kò dáa ẹ̀ sàlámù àdókòó. sàlámù àlékún sì ní àlàáfíà ba bá báyìí àlàáfíà tó bá báyìí ẹnu bí sàlámù àlékún lọ á fi ń gbé àlàáfíà lọ sí ní báyìí ẹ jẹ́ kálàáfíà kú ògbèdì ẹ jẹ́ kí sàlámù yẹn ó kú ògbèdì ayé onílẹ̀ kan ẹgbẹ̀rún dọ̀bálẹ̀ kò lè mú padà wá tó wà ń báyìí ń ṣe báyìí gbogbo kò sí ìṣe ta ẹ ká sí èyí ó fi ọlọ́run la máa fi kọ́ ní ẹ̀tọ́ ọlọ́run ẹ̀yin yóò fi nígbà tó kọ̀ máa ń ṣe báyìí ní ìdí ìjọba ẹ̀kọ́ kọ̀ máa ń ṣe òun náà dáa ẹ̀yin kọ̀ máa ń ṣe báyìí ẹ̀ka lẹ́ta ẹ̀yẹ náà ti kéde òun náà dáa ẹ̀bí àjùlọ kọ́lọ́ kó máa tẹ̀ ìjọba sí wa náà ọ̀sọ́mọ máa wà lọ́wọ́ náà bí ṣe náà wọ́n ti sọ. Thank you ṣe rí àwọn ojúṣe kan wà tá a ní fún àwọn ọmọ tó jẹ́ pé ọjọ́ keje náà ni ó jẹ́ pàtàkì ó jẹ́ gbogbo ẹ̀ gbọ̀ngàn ànábi ní alalimu olùkọ́ olóde lùmọ̀ tẹ́lẹ̀ lóbi àfikọ́ ti di ìyàwó máa ta bírè ọmọ tá a bá bí lọ́jọ́ keje rẹ̀ àbí láti pa ẹ̀rọ tó lọ́kù àkíkọ̀. ìyàwó náà tààdí èdè ní ọjọ́ keje èyí tó pọ̀ jù náà ni pé kí ọmọ Yorùbá ti pé ọjọ́ keje lára àkíkọ̀ dáná irú ọmọ bẹ́ẹ̀ àbí láti pa ẹ̀rọ. wà ní ọ̀ṣọ́ lákù tí a máa ń parí ọmọ kó tó dọjọ́ keje àti ń fa wà ní sáfà. àṣọ lórúkọ tàbá sọmọ lórúkọ ṣáájú ọjọ́ keje bẹ̀rẹ̀ torí pé kí ni àwọn ẹ̀rí ìlú wà lórí ṣùgbọ́n ká fọ́mọ ká ọmọ àwọn ẹ̀rí tó wà ọjọ́ lẹ́yìn ọjọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين